الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ọpẹ́ ní fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ti yàlẹ̀ ọpẹ́ fún alẹ́bí wà fákanà lè hádà sí òun ni ọba tí ó kẹwàá tó tọ́ wa tó jó rẹ̀ sí sí à ń ṣe yìí àdínú alìmọ̀sábọ̀ ẹ̀sìn tí ọlọ́ọ̀bá yọnu sí wàlá yàkùbà lọ́wọ́ ìrọ̀hú ọlọ́ọ̀bọ̀ sì ní gba ẹ̀sìn ní ìlọ́wọ́ ẹni àyàfi islam kójọ islam fi gbogbo tí ọlọ́run ti ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní dáadáa kọlọ́ọ̀ kó bàjẹ́ láíláí eléyìí tí a ọba ní كعادتنا في كل يوم أحد gẹ́gẹ́ bí ìṣe fi wa ní gbogbo ọjọ́ sunday bar àtẹ̀kìr bí kọ́wùlì láì subhanahu wa ta'ala wà ní sunnah rasulihi sallallahu alaihi wa sallam ìmáàmù ra wa létí ọ̀rọ̀ náà ọba àti ìṣe kí alọ́bì muhammad sallallahu alaihi wa sallam alladhi la yantiqu 'anil hawa ànábì sallallahu alaihi wa sallam tó jẹ́ pé kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ló in huwa illa wahyu yuha gbogbo tó bá sọ revelation ni wahyu ni ìsọ̀kalẹ̀ ni láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá lè kí ọlá ọlọ́run wà máa dákúndọ̀ rọ̀súlù fọ̀kùnrú wà máa nà á fún tábà fẹ́ sórí ilé ayé àti ọ̀run àyàfi ká tẹ̀lé àlọ́bí nínú àwọn ẹni ìṣáájú ààrẹ tó sọ wípé wà kó lò kọ́ ilé ìtìbá àìmọ̀sálá ó ní gbogbo tó dé oore títa ayé àti ọ̀run ìtìbá àìmọ̀sálá ó wà níbi ìmá tẹ̀lé àwọn tí wọ́n ti kọjá lọ wà kó lò sáré ìtìbá àìmọ̀sálá wọ́n sì ní gbogbo tó dé orí ó ń bẹ níbi àdádálẹ̀ man kọ́lá àwọn tí ó wá lẹ́yìn wọn ọlọ́run wa kọ́lá fami bàbíyé kọ́lùfòn àdámọ́ ni tí àwọn èèyàn kan bá wà láyé tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n gbé dáadáa kalẹ̀ ní ọ̀gọ̀rọ̀ ọgbà kọ́lá fami bàbíyé àwọn ẹlòmíà dé lẹ́yìn ìgbà táwọn bá ti lọ tán kọ́lùfòn kọ́lùfòn làwọn jẹ́ àbọ̀ àìsànlẹ́ta àwọn ẹni àbọ̀ àìsànlẹ́ta wọn máa rà lò láàrin تركوا الصلاة وقائمون لا يؤدون الصلاة في أوقاتها وعندما كانوا يأتوا في أوقاتي تساهلوا في أمر الصلاة ọ̀rọ̀ irun wọn ní mójútó bó ṣe yẹ wọn ní wá ìmọ̀ nípa irun tí eléyìí wà sábà ìṣàhàwá ọlọ́run wá tún máa tẹ̀lé àtùn àtùn ara ìfẹ́ náà fasawufa yẹlkọ́wùnà ọ̀yà ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe báyìí yẹlkọ́wùnà ọ̀yà ọlọ́run ní wọ́n máa wọ iná iná kọ́yà kọ́lọ̀ ọba kó má jẹ́ sí èmi àti kọ́lọ̀ má jẹ́ sí àwọ̀ náà lórí jẹ́ pé ó ṣe pàtàkì jọ náà mùsùlùmí ká mójútó tí ọlọ́run bá fi rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam tá a bá fẹ́ ṣoríire ayé tá a sì fẹ́ ṣoríire tọ̀run agbọ́dọ̀ mójútó tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wa sallam torí wípé ànábì tẹ rí ẹ ó ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba ànábì sallallahu alaihi wa sallam ó ní gbogbo ọmọ lẹ́yìn ní pátápátá ni wọ́n wà lùjọ́ náà ó ní àyàfẹ́ tó bá kọ̀ láti wà lùjọ́ náà àwọn sọ̀hábà wá bèrè lọ́wọ́ rẹ̀ pé tálẹ́ tó bá kọ̀ láti wà lùjọ́ náà rí ìbíṣẹ́ ọlọ́wọ́n ba ànábì sallallahu alaihi wa sallam wá sọ fún wọn wípé man at'ani dakhala al-janna ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu tó ń tẹ̀lé ní ànábì sallallahu alaihi wa sallam dakhala al-janna ànábì ló máa wà al-janna wa man 'asani ẹnikẹ́ni tó bá ti wá ní apẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ànábì ló máa wọ̀ náà kọ́lọ̀ ọba kó ṣe ní ọmọ àlùjọ́nà kó ní ọmọ náà. ànáwó yóò rọ̀ iná tá ń sọ ìkò ń ṣe fi ṣeré kódà wọn tí wọ́n wà nínú sàárè báyìí wọ́n ti ń kọ́ nígbà tó lọ bá ń sọ nípa ìdáhùn ó ní anáwó yóò rọrùn fún àlẹ́ ìhà òdó wà wà àti ìyà ọlọ́run ní ẹ̀rí iná sọ yóò rọrùn fún àlẹ́ ìhà gbogbo wọn sí yìí láàárọ̀ ọlọ́ọ̀bá ló máa fi ìyà àjájá làdá olóò máa fi ìyà tó wá dé tó lè òun á fi jẹ wọ́n kọ́lọ̀ọ̀bá kó má fi ìyà kó má fi jẹ nǹkan wa ló fi jẹ́ pa gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ sóríire láyé àti lọ́rùn ká mójútó ẹ̀sìn wa ká mójútó tí ọlọ́ọ̀bá fi rán àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam ibi eléyìí lórí ilé wa máa wà ọ́ kọ́lọ̀ ọba kójọ kó jẹ́ kí a ṣoríire ní ilé ayé àti ní ọ̀rọ̀ gẹ́gẹ́ bí tí a ti bára wa sọ̀rọ̀ lé lórí láti bí ọ̀sẹ̀ kẹta lélẹ̀ alhamdulillah òun náà ni kayfa ó ní wà máa ń kọ lápòlù bí náà wà lẹ́yìn ìgbà ó ní láàrin àbúyó ọlọ́run ní mi dá àlùjọ̀nù àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní láàrin àbúyó bí ó ṣe pé kí wọ́n lè fi èmi ọlọ́wọ́n ọba ọlọ́run bá ní òun jáwa ká lè fi òun ọlọ́wọ́n ọba ìjọ ti táwa fẹ́ ṣe fún ọlọ́run yìí làbújá anuhakikọha kama amọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala agbọ́dọ̀ sí ìjọ ti yẹn gẹ́gẹ́ bí ọlọ́run bá ti fi rán àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam agbọ́dọ̀ sí ìjọ tiyẹn gẹ́gẹ́ bí àlọ́bí ṣe ṣe sallallahu alaihi wa sallam àlọ́bí a máa sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ pé sallu fẹ́ ti jọ ẹ jọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí tí mo ti dé ẹ ti ṣe hajj ẹ ṣe hajj yìí gẹ́gẹ́ bí àlọ́bí sallallahu alaihi wa bí mo ṣe ṣe ìyẹn ní tí ọlọ́wọ́ bá fẹ́ láti ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tàṣíkù alẹ́ òbòdìyà ká fún lọ́wọ́ ọba lóhùn nìkan ká sì sìn bó ṣe yẹ kí a sìn gbogbo tọ́lọ̀ bá bá pa wá láṣẹ ó fẹ́ ká ṣe bó ṣe ní ká ṣe ni ọlọ́run pàṣẹkù lọ́ha mọ́sà tọ́àtù ọlọ́run ó ti yẹ ẹbẹ̀rù ọlọ́run gbogbo tọ́lọ̀ bá gbé kalẹ̀ ó ní standard ìpayọ̀ ọlọ́run ó ní standard ọlọ́run àpọ̀tù kọ́ọ̀tì ọlọ́run ní ẹbẹ̀rù ọlọ́run bó ti yẹ kẹ ẹbẹ̀rù ẹ̀ ọlọ́run yà lẹ́sí láti iná òhúnlé ti dáàbà ọlọ́run dájúdájú àwọn tá fún ní wọn ọlọ́run ọba yẹ túnà wò hákọ̀ tìlà ka síra náà bó ti yẹ kí wọ́n kà úlá yíká yóò mi bí ọlọ́run ní àwọn ẹni yìí àwọn ni wọ́n gba síra náà gbọ́ máa yẹ kúrò bí ẹni ẹgbẹ́ ni wọn kọ́lọ̀ ọba kọ́mọ́ṣẹ́ là wá ní ojú ọ̀nà àlò àti ojú ọ̀nà ègbé. bákan náà kí a máa wo àìmọye ayé nígbà tó ọba àdìkí ọlá bá ń sọ fún wa á ní ká ṣe kí ni gbogbo tá a bá fẹ́ ṣe. wà tẹ́kì kàmà òmìnir ọlọ́run ní ànábì dúró ọba ṣe pẹ́ láṣẹ àwọn máa ń pa ànábì máa ń bóun ni ọ̀rọ̀ ti wájú wá bẹ́ẹ̀rù ànábì sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ti sọ pé la yantiqu anil hawa pé kò kì í fi fẹnu sọ̀rọ̀ in huwa illa wahyu yuha gbogbo tó bá sọ ọlọ́ọ̀bá fi rán ni ọlọ́ọ̀ tó wá sọ fún ànábì sallallahu alaihi wa sallam pé wà tẹ́sí dúró déédéé káàmà òmìnir gẹ́gẹ́ bọ́lá ọba ti pẹ́ láṣẹ tó lọ bá lọ́bí sallallahu alaihi wa sallam wọ́n ní kó lè fi islam qawlan la as'aluhu ahada ghayriki ó ní sọ fún mi nínú islam ọ̀rọ̀ kan tó jẹ́ pé tó bá ti ṣàlàyé ẹ̀kọ́ mi mí ní bí ẹnu mí ní pa ìmọ̀ lẹ́yìn àlọ́bí sallallahu alaihi wa sallam àlọ́bí ní qul amantu billah sọ pé amantu billah mo ti gba ọlọ́run ọba gbọ́ tó mọ̀ sẹ́kì lẹ́yìn náà kò ṣe kí ni kò dúró déédéé alìmọ́mù máa alìsìkọ́ọ̀mà kágbọ́dọ̀ ọba gbọ́ lẹ́yìn náà kábíró dédé ó tó fẹ́ sí òun ó fẹ́ sí òun dáadáa tábá fẹ́ sí ọlọ́run dáadáa àwọn nǹkan tó lè sí ọlọ́run dáadáa ni àwọn nǹkan tí a ti ṣe ní àlàyé fún wa a àmà àmọ̀rọ̀ lọ́hùn mi nípa ń tọ́nà ọba pa wá láṣẹ agbọ́dọ̀ wá ìmọ̀ nípa ẹ̀ láàrín àdúgbò lọ́ha àlàjáde àti ń fi náà lórí àìmọ̀ kan àìsí ń fi náà lórí àìmọ̀ kan àti ń fi náà ọba lórí àìmọ̀ kan jọ̀wọ́ ọlọ́ni fa'lam annahu la ilaha illallah ọlọ́ni ẹ lọ wá ìmọ̀ nípa la ilaha illallah àlọ́bìsọ̀rọ̀ náà àìwọ̀fẹ́lá ní káwá ìmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní ọ̀rọ̀ ọ̀nà ní lórí gbogbo mùsùlùmí hali yẹsẹ́wì lẹ́dínà yà àlàmúnà wà lẹ́dínà là yà àlàmún ọlọ́run àwọn tí wọ́n nímọ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n tẹ́gbẹ́ àwọn tí wọ́n nímọ̀ yẹn fa ìlà lẹ́dínà lọ́rùn ní fún wa lẹ́dínà oṣù ìmọ̀ dàrọ̀jà ọlọ́run wa máa gbéga táàfi ṣe tàṣíkù ìbádá wa táàfi sí náà ọba bó ṣe yẹ ká sí ọlọ́wọ́ ọba àdékè ọlá mahabbatu ma amara Allahu bi òótọ́ lọ́ba bá pa wá láṣẹ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan yẹn torí pé tí èèyàn bá ti nífẹ̀ẹ́ òótọ́ lọ́ba pàṣẹ nínú tó bá ń gbèyàn kúrò nínú ìsìláàmù nìyẹn ọmọ ma ọlọ́run ẹ̀rí àwọn kèfèrí yẹn ọ̀rọ̀ wọn pé kí káàdì hùmà àǹzálà lọ́ọ̀hù wọ́n kó ìlà ọ̀tọ́nà ọba sọ̀kalẹ̀ fàáhbátọ̀ àmàlẹ́hùn fàáhbátọ̀ àmàlẹ́hùn látara bẹ́ẹ̀ ọlọ́ ọba ba iṣẹ́ wọn jẹ́ wàkọ̀dúnà ìlànà àmìlú min àmàlù fàjà àìnáwó àbá àmàlùsúrà àbálìjẹ́nà ọlọ́run ní àwọn ọmọ náà kọ̀dúnà ìlànà àmìlú min gbogbo iṣẹ́ tó ṣe àwọn náà bá dojú kọ́ báyìí fàjà àìnáwó àbá àmàlùsúrà a ti di ìrùbọ̀ àkúdàrú kọ́mọ má da iṣẹ́ ẹni kọ̀ọ̀kan wà nù. a gbọ́dọ̀ gbìyànjú jẹ́ ọmọ láti rí wípé gbogbo tọ́nà bá bá fi pa wá láti a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wàyí lámìnà sẹ́bẹ̀ ànàkìmọ̀ kódà tá a bá lágbára láti ṣe nǹkan yẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àmọ̀ràn lọ́hùn bíi tàwíì ọlọ́pàá wá láti ká mú ní ọ̀kan ṣoṣo a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tàwíì àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ìdá sókè ọmọ wájú láti olóbùhù wáyé láti ilé ata àléyìn máa yà tó hùzà dájọ́ ìmáàna tó bá ti gbọ́rọ̀ náà bàbá inú wọn máa ń dùn ní yẹ̀sẹ̀kìrú inú wọn máa dùn àgbọ̀dọ̀ kórìíra òfin ọlọ́run ọlọ́run bá ti fi ọlá ń sọ fún wa ó ní wa ìdá lùkìrọ̀ lẹ́dínà nínú níhi ìdá òun yẹ̀sẹ̀kìrú إذا ذكر الله اشمأز قلوب الذين لا يؤمنون بالآخرة إذا ذكر الرحمن سواء شو بقى تدارك الرحمن àwọn tí wọ́n gbàdù kí á mọ̀ gbọ́ ẹ̀rí ojú wọn akọrẹ lọ́wọ́ inú wọn sì bàjẹ́ wọ́n ìdá dúkìrọ̀ lẹ́gbìnà mi lù ní tó bá ti wá dárúkọ nǹkan mi tó yàtọ̀ sọ́dọ̀ ìdáhùn yẹsẹ̀ṣirù tí wọ́n bá dárúkọ àwọn ẹni ire àwọn ẹni ọlọ́run àwọn olùṣe dáadáa lórí ilẹ̀ inú ò nílò ṣùgbọ́n dárúkọ ọ̀daràn nínú àwọn tó ń báyé jẹ́ tó bá ti gbórúkọ àwọn ọ̀daràn bá inú wá dùn òru ẹ̀rí celebrate tápà bá ta kí àwọn èèyàn wọ́n lè máa ń gbọ́ ẹ kí èèyàn gbogbo ìyá máa gbé káàkiri agbọ́dọ̀ ní ìfẹ́ bá fẹ́ bá fẹ́ Ànábì sallallahu alayhi wa sallam ó ní sàbáàtò mọ̀kúnnà fi ìwádàdà àdáwàkà sí ma ó ní àwọn nǹkan mẹ́ta kan wà ẹnikẹ́ni tí nǹkan mẹ́ta ìbá ń bẹ nínú ọkọ ẹ̀ mọ̀kúnnà fi àwọn nǹkan dáadáa mẹ́ta ẹnikẹ́ni tá a bá ti rí lárẹ̀ wájàdà àdáwàkà sí ma irú ẹni bí a máa áyà àgùgbàgbọ́ áyà kúnnà mímọ ìwà fúnmọ kó jẹ́ wípé ọlọ́wọ́ bá tó jíjẹ́ rẹ̀ ní ìfẹ́ wọn ga ní ọkọ̀ ìgbógbó ìfẹ́ gbogbo ẹ̀dá lọ ayò ìgbà lọ ákìtàrọ̀ mìíràn ìrìnlá ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ wà ayò ìgbà rọ̀sùn ákìtàrọ̀ mìíràn ìrì ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àlọ́bì ju gbogbo nǹkan lọ àlọ́bì sọmọ bá àìmọ̀ sọ́lá nílẹ̀ yóò nínú ahadókùn ó lẹ́nìkan ní yóò sì lè sọ pé nígbà tó òdodo lòun sáfi nífẹ̀ẹ́ ní ànábì ju bàbá ẹ̀ lọ á nífẹ̀ẹ́ ní ànábì ju àwọn ọmọ tó bí lọ á nífẹ̀ẹ́ ní ànábì ju gbogbo àwọn tí mìíràn ju ẹbí ara ẹ lọ agbọ́dọ̀ bí ti ànábì sọmọ ó sábà ń wo agbọ́dọ̀ bí ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta táwa fẹ́ wò báyìí òun náà ni àlàázmù àlàlẹ́fẹ́ ìlẹ́yìí. العزم على الفعل أن يعزم أنه سيفعل ما علم أن الله سبحانه وتعالى أمر به وأحبه أكثر من كل شيء òun pé kéèyàn lè pinnu pé ohun tí mo ti mẹ́fún fi ọlọ́run ni fi ìlànà tọ́lọ́ ní ká máa ṣe wàtárùkàn àbí ìtọ́nà ọ̀la gbọdọ̀ ṣe òfin ọlọ́run méjì náà ìmọ̀ fi ìlú àwọn mẹ́lìhìyù ọlọ́run yẹ máa ṣe báyìí àfihàn sọ̀dà wà á ṣe ti sọ̀dà sálẹ̀ zikiri máa kí òun láti máa fi rántí èmi ọlọ́ọba wà á dá kọ́rọ́ ọdún sínà máa tó lọ́sìn náà gbogbo àwọn òfin méjì máa ṣe àti máa ṣe àwọn àfọ àbáwá sọ wípé àwọn Yorùbá wọn á ní má ṣe ọlọ́run ọba ó dàgbà máa ó ṣàgbà máa ṣe ọlọ́run àwọn lárúbá àwọn àfẹ́yìntì máa wá sọ wípé alimahru mọ̀kọ́dàmù alàlùmọ́bìnrin tọ́lọ̀ bá bá sọ pé ẹ ṣe tọ́lọ̀ ní kẹ́ má ṣe àwa rí pé méjèèjì ọlọ́run arí ẹ̀rí kan ó ní ká ṣe nǹkan ẹ̀rí mi ní ẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ̀rí tó sọ pé ká má ṣe yẹ òun la máa gbọ́ lápò àwa ní ṣe nǹkan yẹn torí tá a bá lọ ṣe ojú àlábẹ́ probability ó lè ráì ó lè rọrùn ṣùgbọ́n tàbá ti ṣe àníjẹ ìyà lọ torí pàṣẹ torí ibi láti ṣe ni pé aró ẹ̀rí kan ló ní ká máa ṣe. àlọ́bí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ́lá ní má abọ́rùsọ̀kù mi fáàtú ní ìwò mọ̀tàfáàtù tí bá parí láti pé ẹ ṣe nǹkan ẹ ṣe lójú wọn bẹ́ẹ̀ bá ṣe lágbára. wà nígbà náà àìsùnkùn àìsè ìfàṣẹ̀lẹ̀mù tí bá wá sọ pé ẹ má débẹ̀ ọ̀hún à ẹ gbọ́dọ̀ kò sọ́rọ̀ pé èdè ní ìdí ní tí ẹ̀fẹ̀ rárá gbogbo ẹ̀lú gbọdọ̀ sílẹ̀. ala aláìkẹ̀ẹ́ kábíkù inú pàfẹ́ fi sọ́lọ̀ ọba ọlá ti fi mọ̀ wá kó fi ni wà èyí tó ní ká sùn sílẹ̀ èyí tó ní ká máa ṣe adidímọ̀ pa ẹ̀ ta wá tún nífẹ̀ẹ́ lẹ́yìn náà ká wá ó mọ̀ ń pa ẹ̀ ó ní ìfẹ́ síwá láǹfààní ó ní gbáládá lé lórí ẹ̀yìn tí àbúyẹ mo kọ́ lò torí pé dáàdì mi ni tí bá lò ti dáàdì mi máa nà mí mo ì láìsí ẹ̀ à ó bá lò ní gbáládá I hope you understand what I'm saying. Alhamdulillah. So tó bá lò ní gbáládá á ti wí ìṣòro kúlà conditions There are conditions that must be met before Allah can see them and ask us to worship. Firstly, al-ilmu bihi. We must know about the law of Allah, that Allah subhanahu wa ta'ala has commanded us to do something, and this is what He has commanded. The second thing is that we should love whatever Allah has commanded, and the command of Allah can be in two forms. Some of His commands, Allah said, do, While some of his commands are done, and we say preference is given to done over do. When Allah said don't do, and we see another evidence that says you, the one that said don't do, we prefer and follow it. So the third thing is that we must have the azmu, the determination. And determination is very close to media. Al-azmu. A gbọ́dọ̀ pinnu pé nǹkan tọ́lọ̀ ọba sọ yìí mo máa ṣe ohun tọ́lọ̀ sọ yìí mo máa ṣe ìpinnu ní àti ṣe but àti ní ìpinnu wọ́n lọ wá sọ pé ní ìyá tó lò mí ọyún omi ní àmàlí àníyàn mùsùlùmí ó ṣàgbá iṣẹ́ tó ṣe èèyàn láàbílò àti ṣe dáadáa ó lè má rí ṣe èèyàn láàbílò àti ṣe dáadáa ó lè rí ṣe ṣùgbọ́n pọ̀ ní fáàkì kó ti láti yọ̀ kó o máa ṣe gẹ́gẹ́ bí epo ti láti yọ̀ kó o máa dúró láti kí o ó wá sùn gbàgbé kò jì láwùú àjèrò olùgbàládẹ yọkọ̀ wàyí fàánàmú láwùú àjọ tó bá jẹ́ kó ṣe àgbàládá mẹ́wàá tí o bá ṣe àgbàládá mẹ́lòó àgbàládẹ yọkọ̀ a ní àníyàn káàkiri ní ìpinnu ìpinnu tó dúró lórí wípé àwọn ọ̀kan tó pa wá láṣẹ yìí a máa mú iṣẹ́ kọ́lọ̀ bá kó fi wá ṣe kó gbé rárá àlàáàzù àkọ́lọ̀ ní apẹ́kí pẹ́lú pé ohun tó lọ́ọ́ bá àdìkí ọlá sọ yìí à á ṣe ànọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam ó máa ń bẹ lọ́wọ́ ọba ní ọ̀pọ̀lọpọ̀ nínú àdúrà tó máa ń ṣe Allahumma inni as'aluka al-'azimata al-'azimata ala rushd ó máa ń sọ wípé wọ́n lọ́wọ́ ọba mo tọrọ al-'azima ìní ìpinnu ìpinnu tó mú bérebére lórí dáadáa ẹ tó bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa bẹ náà lórí pé gbogbo tó bá ti jẹ́ dáadáa ká lè máa ní ìpinnu láti ṣe fáyìnà àzámta fàtàwákíán àlàmọ́ ọlọ́run tó bá ti wá ní ìpinnu lórí dáadáa jẹ́ kó gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala a gbọ́dọ̀ gbìyànjú láti ní strong determination láti ṣiṣẹ́ àlàáṣù ọlọ́ọ̀bá fẹ́ kí ó tóbi látara àlàáṣìmà àwòlàáṣù nùhásìkò wọ́nyìnrọ̀ mọ́kèlè nùhásìkò wọ́nyìnrọ̀ mọ́kèlè impossibility can be achieved with our strong determination. Tí ọba wa determine, ohun táwọn yóò wúlò possible ẹlòmí ohun láti ṣe hajj ó wá ní determination tí a ní hajj ọdún ìgbà àjọba ṣe ni determination ìwádìí ìlànà àdìsáàrù ilẹ̀ dùn á ẹni tó nírú determination yẹn nínú tó máa fi ti lára ní pé kó máa ṣe àdúrà pé wọ́n lọ hajj ọdún yìí hajj ọdún yìí èmi náà fẹ́ bá wọn lọ hajj ọdún èmi náà fẹ́ bá wọn lọ ẹni tó lọ fẹ́ hapun hajj àdékù hajj bẹ́ẹ̀ kò rí ha o èmi náà fẹ́ bá wọn ha kùnrin àìsàn èmi náà fẹ́ ha mo fẹ́ ṣe ìrìnàjò kí n lè gba dáadáa èmi náà fẹ́ determination yẹn òun ló máa di lóru tó bá sùn ó lè máa rọrùn sùn tó bá ti sùn bí ẹ bá wọn ta sí ìyá kò rà mí dà kò rà mí dà determination yẹn ẹni bẹ fẹ́ yàwó tó náà ti dàbí pé wọ́n lọ wá rọ̀mọ̀dọ́ tó bọ̀ yìí mi fẹ́ ṣe lápọ̀ rọ̀mọ̀dọ́ tó bọ̀ yìí èmi náà ti fẹ́ níyàwó lẹ́yìn the same thing ẹ̀ tó ti dàbí fún fẹ́ níyàwó kejì before this Ramadan òun fẹ́ fẹ́ yàwó kejì látara determination tó lè ní àdúrà ìyàwó tó wà nínú tó bá ṣàdúrà kò sí gbọ́nà ọgbọ̀n lè ṣe àbíkẹ́ ẹ̀kọ́ ní Abdulrahman ṣe bó máa ń rí sí ẹ̀hẹ́ tí ọba ti ń ṣàdúrà kò sí tí ò lè ṣe examination ẹni tó ti sáré nípa iṣẹ́ tó ń ṣe pé ah, mo gbọ́dọ̀ ní kọ́sọ́ mo gbọ́dọ̀ increase number of my customers this year determination is this year I must be promoted in my place of work mo gbọ́dọ̀ rí eh, promotion níbi iṣẹ́ tí ẹ̀mẹ́ pẹ́ tó ti rí determination promotion á máa dìde débi iṣẹ́ tó bá ti rọ̀lẹ́ ó lè tó òun ló a máa bẹ̀rù síbi iṣẹ́ tó bá wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ kò ní máa tẹ fóònù ó wà lẹ́nu iṣẹ́ ó browse on facebook ó post lórí facebook ẹnu iṣẹ́ ló wà ó ya sẹ́ẹ̀kì bó ṣe ń yàgbá yóò post ẹ̀ ọ̀gá fi jẹ́ wá rí lórí facebook pé ah this is time for ọ̀wọ́ ibo wá làfọ àwọn àdìgbò iṣẹ́ ni wọ́n wà yìí wọ́n ti break time làfọ àyà sẹ́ẹ̀kì ṣé irú ẹni yẹn tó lè promote ẹ̀bí jẹ́ nígbà tí tẹ́ lọ táwọn yóò fi ṣiṣẹ́ tó determination téèyàn bá determine kó fẹ́ àṣìbù kankan láyé pẹ̀lú determination pẹ̀lú àwọn májẹ̀mú tó kù tọ́nà bá fẹ́ ká mójútó gbogbo ẹ̀ ló tí ó máa ń ṣe tó máa ń di àmúṣẹ kọ́nà ọba kó máa ṣe fi wá ṣe gbogbo ẹ̀ rárá ohun tó jẹ́ determination àlàáfíà ìrìnkì kọ́ọ̀dì lọ́kọ́ọ̀dì bàálà ṣe yìí òun ni ká fún ọmọ wa mọ́ nǹkan ká fún ọmọ wa mọ́ pé ànílọ́dún ìfẹ́ èmi náà máa gun mọ́tò ní ọ̀nà halal ní ọdún yìí prado ti bìyẹ ọmọ ti bìyẹ ọ̀gbọ́n ọmọ lọ sí èwo lọ́dún tó sí àbú ẹ̀yìn lẹ́wà ti mọ́tò kí pàṣẹ ọ̀nà ọkọ̀ ti sáré ní mílíọ̀nù ìfẹ́ èmi náà fẹ́ lo mọ́tò twenty million mọ́tò 20 million mo yìí lọ ka kí ó kọ́ba Saudi náà ọmọlúwẹ̀ ẹ̀yìn ló wáyé ó yà ẹ̀ bá gbé mọ́tò yẹn lọ́ba lọ bá gbé mọ́tò yẹn rí pé twenty million mo mẹ̀ pé àpò òní fẹ́ fún àbí afẹ́ sàárì abúmọ́tò wàá wá kọ àádá. من فضل القرآن هذا من فضل القرآن آه من ولا قرآن لليه nínú ọlá àti Qur'an lèlè àwọn bàbá àmọ́bù wa lágbòdò ní ọjà bẹ́ẹ̀ ó dàbí pé gbàtọ̀ kọ́kọ́ ra mọ́tò kan ni wọ́n wá kọ́ sílẹ̀ pé àádá lè fábìlì rọ́bì àádá lè fásitì rọ́bì ìṣípò mọ́mọ́ pàgọ́dọ̀ ọjà bíọ́ ìfọ́kà àádá lè fásitì rọ́bì this is one of the favours of my God. you know sometimes ẹlòmíà wò pé yẹn tó bá ti jáfa mọ́tò bá wò ọlọ́ọ̀lú ọdún tó fi bẹ̀ náà pé ìwọ náà jẹ́ kéde náà fún mọ́tò ọlọ́wọ́ àti ẹ̀fún wa á ọwá fi hàn yé pé àádá lè fásitì rọ́bì nínú orí ọlọ́wọ́ balẹ̀ lẹ́yìn kọ́nà bá ṣe ṣe àlékún orí ẹ̀fẹ́ nìkọ̀kan wa àlàáìlú àìlàkẹ́rì ká ní pẹ̀lú pé a ṣiṣẹ́ àwọn ọṣẹ́ tọ́nà ọba ti pa wá láṣẹ yẹn we must have uh, the strong will and determination that we want to fulfill them so Allah commanded that we pray for that we should know about solat we should learn about solat after that we should love solat the monafi food they hate solat That is one of their characters. Allah subhanahu wa ta'ala said, وَإِذَا قَوْمُوا إِلَى صَلَىٰ قَوْمُوا كُسَالَىٰ When they stand to pray, they stand with all sense of laziness. يُرَهُونَ النَّاسَ And sometimes, if they are to pray, they will pray because of people. People are here, so they will pray. وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا and they don't remember Allah except for a while. They don't remember Him often. And what Allah wants is that وَاذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا Remember Allah more often. So I want to not begin it. nìyẹn in kì í nípinnu láti ṣiṣẹ́ so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó máa nípinnu láti ṣe iṣẹ́ tí ọlọ́ọ̀bà lókè ọlá tó bá ti ṣe tó bá pa wá láṣẹ pé ká ṣe kọ́lọ́ọ̀bà tó ti wá ṣe kò ń gbéra náà àlàáńtò muhimọ̀ dídán ó ṣe pàtàkì àlàáńtò ibnu Qayyim ibnu Qayyim rahimahullah ó sọ wípé àdínú mọ̀dáwó àlà àṣùlẹ́yìn ó ní ohun tó jẹ́ ẹ̀sìn amọ́ lórí nǹkan méjì the religion is found upon two things ó ní àlàágùnù àlàágùnù ìpinnu ọkàn determination wasabaki àti ìdúró ṣinṣin steadfastness for you to have the determination that you want to worship only Allah that you are going to pray for that wasabaki then you are steadfast upon it to always pray continuously to have the intention that I'm going to pray till Allah fit my life. Allah subhanahu wa ta'ala said, وَعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ Máa sin ọlọ́run ọba rẹ̀ tí ìmọ̀ àmọ̀dájú bá Worship of your Lord until reality fell upon you. Àlìmọ́wùtì. Àlìyẹ̀kí àlìmọ́wùtì ikú. Èèyàn máa súhìlà al-Imam Ahmad ìlà mọ́ta tọ́nà bọ̀lẹ̀ ilé wọ́n bèèrè lọ́wọ́ Imam Ahmad láti jọ àbí wá màá bí wá màá ìgbàwó lábá tó gbọ́ nílé Imam sọ pé ìlà láhàbí ìlà láhàbí èèyàn máa ń wá nà láti inú ìtẹ́ lọ nínú ìtẹ́ from the cradle to the grave you seek for knowledge from the cradle cradle òun ni kíní ìfẹ́ tó máa ń gbé ọmọ òkókó ń bì ẹ̀ àtìgbà tó wọ́n bá ti wà bẹ̀rù sí máa kọ́ ìmọ̀ kò wá ní sinmi láti máa kọ́ ìmọ̀ tó máa fi gbé sínú láhà to the grave èèyàn máa wá ìmọ̀ ni tó máa fi gbé sínú tó máa fi gbé sínú inú ìtẹ́ ìtẹ́ tí wọ́n á fi ṣèyàn so ó ṣe pàtàkì. قل الدين مداره على أصلين العزم والثبات وهما الأصلان المذكوران في الحديث عن النبي صلى الله عليه وسلم ومن nǹkan méjì ilé ànábì dárúkọ nínú hadith tó sọ pé Allahumma inni as'aluka thabata fil amri ó ní ìwọ lọ́wọ́ ọba Allah mo bẹ̀ẹ́ ìdúró déédéé fil amri lórí àlámọ̀rí mi wal azimata ala rushdi mo sì bẹ̀wò ọlọ́run ọba kó wá fún mi ní ìpinnu lórí ọ̀nà tó tọ́ to have the determination to do what is right and for Allah to assist us to be steadfast upon me. so àwọn kan méjì ṣe pàtàkì fún wa tí a bá ti láì ṣe Islam wà á tún ṣókòrò sí ṣàtìlà àzímá wà á tún sọ́bọ̀ kó wà ní sàdáà wọ́n ní ẹjọ́ bá ní ìpinnu ó máa ní ọ̀rọ̀ lọ́rùn láti máa dúpẹ́ fọ́nà wọn bá ẹni tó bá ní ìdúró lélé àrùn lọ́wọ́ láti ṣe kí láti máa ṣe sùúrù ló fi jẹ́ pé ọlọ́run bá sọ wípé fásitìr kàmà sọ́bárọ́ olùlàájúrí mìnàlódò fásitìr kàmà sọ́bárọ́ olùlàájúrí mìnàlódò ẹ̀rí tí ànábì sọ̀rọ̀ bá ọlọ́run bá pa aláṣẹ wípé kí àlọ́bì sọmọ máa yọ sọ́dá máa ṣe sùúrù kó máa ṣe kíni kó máa ṣe sùúrù torí pé sùúrù ni a sọ pé àtàbà ìdúró lórí sùúrù ló máa ràn wá lọ́wọ́ lé lórí kàmá sọ́ba rọ̀ àwọn tí wọ́n dúró dé nípa ṣe sùúrù olùlàájì àwọn àlọ́bì ọlọ́run tí wọ́n ní strong determination ta ni wọ́n ọlọ́run ni wà ní àkọ́ńtà nílẹ̀ nàìjíríà ní ìṣàkọ́hùn ọlọ́run ní ànábì rántí nígbà tá a gba májẹ̀mú a gbé pẹ̀lú àwọn ànábì ọlọ́run wà níkà ẹni àkọ́kọ́ nínú àwọn ànábì tí ọlọ́wọ́ bá lè fi ọlá ní àwọn ànábì tó ga jù lọ́nu gbogbo wọn ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú ó ní wà tó ga jùlọ tó strong jùlọ òun lè rí wà ní núhì àti núhù wà ibrahim àti ibrahim wà múta àti múta wà ìsà bíi maryam àti ìsà ọmọ maryam wà àkọ́dùnà nínú mìta ọ̀nà ọ̀dí ìmọ̀ ọlọ́run àti gbé má jẹ̀mú tó gbówó pẹ̀lú àwọn ànábì ọlọ́run wá ní kànábì ṣe sùúrù pẹ̀lú àwọn olùràgbé àwọn tí wọ́n ní strong determination ọlọ́run wá ní wọ́n tún ṣe sùúrù wọ́n ní àlàáfíà wa àtàbà wọ́n jẹ tó máa ń dúró déédéé wọ́n sì jẹ́ kí ni wọ́n jẹ kí ó ní pẹ̀lú ọkọ̀ lọ́nà ni wà sẹ́kì kánà òye ilé àlọ́lì ìwọ náà dúró déédéé bá ti fẹ́ láṣẹ wà láì tẹ̀sẹ̀ rẹ̀ ahùn ahùn ilé àlọ́lì ìwọ náà tẹ̀lé pẹ̀lú àwọn èèyàn kọ́lọ̀ ọba kó ṣe àbẹ̀ òdìbò kan wa ilé ìsọ fún wa pàtàkì wípé ká ní àlàájú ká ní ìpinnu ọkọ̀ ìpinnu ọkàn yìí òun ló máa jẹ́ kárí iṣẹ́ ṣe ẹni ọkàn kò ní lè ṣiṣẹ́ ẹ àwọn tí wọ́n jẹ́ tí wọn náà bá ní wọ́n jẹ́ mùnà kìkì ọlọ́ọ̀bá àdìgbì ọlá ó ní wà nínà náà sí mẹ̀yàkúrú àmẹ́nà bìlá wà mẹ̀yàkúrú bìlá ìwà wà máa bú bí náà ènìyàn wọ́n máa sọ pé àwa náà gbàgbọ́ bílá agbọ́lọ́ọ̀bá gbọ́ wàlíyàwó láàfì agbọ́jọ́ gbé ibi àbìkìyàmọ̀ gbọ́ wà máa hù bí mumi ní ọlọ́run ni wọ́n fi ṣe onígbàgbọ́ òdodo yòkọ́ bí ẹ̀húnà wọn àwọn ẹ̀dẹ̀dẹ̀ àmẹ́lù ọlọ́wọ́n bá ní wọ́n máa ń wò wípa wọn tẹ ọlọ́wọ́n bá jẹ wọ́n máa ń wò wípa wọn tọ òjíṣẹ́ ọlọ́wọ́n bá jẹ wọ́n máa ń wò wí nínú ọkọ̀ wọn fáwọn tọ àwọn ẹni àwọn ẹni àwọn onígbàgbọ́ òdodo wà máa yà dàrú náà nílà àwùjọ wà máa yà ṣẹ̀rù

ẹjọ́ kọ́kù láàrin yín padà fọ́dọ̀ àwọn ilé ìṣubí ti wọn. kọ́ọ̀lù iná máa tó wọ́n ní à ẹ má dáwọ́ mùsùlùmí yẹn lóhùn ọ̀dọ́ yín la wà. iná máa dáhùn mú táàgì wúwú. kẹrí bàtà wà pẹ̀lú wọn mọ́sálásí lẹ́kọ̀ọ́ yẹn èrí fàyè à ń tọ̀ wọ́n ni ọmọ ọba ní máa dáhùn mú yẹ̀lẹ́hìn bíhì ọlọ́wọ́ ní òun ọba máa ń ní ẹ̀sán agbórúkọ ti yẹ̀ pẹ̀lú bí ọlọ́wọ́ máa dá wọn lẹ̀ láyé ọlọ́wọ́ á wọn lẹ̀ bíhì fi ìhòyà ní kí wọn ma azamu wọn ní determination wà ilẹ̀ ma máa sábàtì nígbà míì tí wọ́n bá bú àwọn òwe ẹ̀jẹ̀ káwa náà ti ẹ̀ tó bá ti ṣe sí ẹ̀ báyìí wọ́n á sáfù kí ló fà àmà wọ́n ní àwọn gbàgbọ́ Suratul Ankabut wa minan nasi man yaqulu wa minan nasi man yaqulu amanna billahi fàídá fàídá òdìyà billahi ja'ala fitnata lin-nasi ka'adhabillah ọlọ́dún bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn man yaqulu amanna wọ́n máa sọ pé àwọn gbàgbọ́ àwọn náà gbàgbọ́ fàídá òdìyà billahi ẹ jẹ́ kí ìlera sí òun náà jẹ́ kí làwọn pè láfa àwọn bá burú jọkọ̀ fẹ́ afá tòkòtò nílò ń fòjò pè lẹ̀ tó yẹ kó náà rọra rẹ̀ rù bíá ìmọ́tótó ni àbíbẹ̀kọ ni trousers láwọ̀ kò yẹ kí trousers náà ti fi kó kọjá kókó tẹ̀ tẹ̀ bá lọ wọnú dictionary afá ìrùkọ́ ní kó bá ta kókó báyìí mo fi jà wọn ànábì ni àríwẹ̀ kọ́ ni àtìsà púpá tó ń ti wá wọ́ọ̀lẹ̀ báyìí à mo fi jọ yájé àríwẹ̀ kọ́ ni àtàwọn ìyàwó ànábì àwọn fíìmù jésù gan máa ń jó nígbà ríta àdìgbà dìjẹ́bà ìjáàbù kan láwọn náà máa wọ̀ ni kìrìmọ́ọ̀lù kan náà máa wọ̀ ni ẹ̀hẹ́ tí wá lórí ẹ̀ ẹ̀tú àwọn kátólíkì ti dé tí wọ́n bá ń fẹ́ ìjọ gbogbo píkì tó máa jọ kí náà máa jọ ju wọn lórí kí wá ní wàhálà gbẹ. fàyídà àbúrú àti ìlàjà alábìsínàdà nàdìgà alábìlà ẹ̀rọ àwọn ẹlòmíì torí kó wà fi jẹ́ wọ́n wá sọ pé àfà nínú gbọ́n yìí ẹ̀dẹ́ bá ti lè fa ẹ̀mí ṣiṣẹ́ bí mọ́ ó wá ní àmì lè fa yẹn ó kọ̀ ní sáfìlẹ́ta ni kọ́dí úùdìyà kọ́dí úùdìyà wọ́n ti ṣe ní ṣùtà àbí ṣùtà bọ́ọ̀lù torí kó jáfà àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n fojú aburú wo ó dé kí òmọ́ sínú ẹbí wàhálà yìí ti pọ̀ jù àwọn ẹlẹ́sìn àwọn náà lọ ń dá sí rírú àwọn ni Boko Haram àwọn ni xmen ṣùgbọ́n àwọn kan lè sọ dé gbòó tàbí ọ̀rá bòtù àyíbẹ̀kọ́ táwọn ọ̀nà bá ṣàbú wọn aláwọn ni ọjọ́ bí ọ̀nà bá ti dáadáa wọn ní sọ fáwọn ni. Fúdìyà kò sí bí ẹ̀ ní rí ìnira tẹ bá ya na

sáàmì èèyàn olólùfẹ́ ẹni tọ́nà ọba ń fẹ́ ni musa jẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọba àdìkí ọlá àbílẹ̀ kan mọ́ta hádàtà ni musa nínú túrọ́tù mẹ́rẹ̀ sọ ọlọ́ọba àdìkí ọlá nígbà tọ́nà ọba ń sọ̀rọ̀ nípa musa وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني musa sọ pé ẹ̀yin èèyàn mi ní máa ń kú lówó náà ní kí ló dé tẹ̀lé ṣe ní ṣùtà وقد تعلمون أني رسول الله إليكم ṣẹbẹ́ yìí náà sáfẹ́ pé ànábì ọlọ́run ni jẹ́ sí i òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ àbí mo wá sọ fún ilẹ̀ ìjọba tó ríre kí wá ló dé وقد تعلمون أني رسول الله إليكم fàlàmà zàwù azáhọ̀ mọ́ òkúrú bẹ̀rù àwọn ọmọlẹ́yìn musa ọwá kọjá àlà àzàhọ̀ mọ́ òkúrú bẹ̀rù wọ́n sì lọ ọlọ́wọ́ àti ọkọ̀ wọn lọ́nà wọ́n mọ̀ ọ̀hún láyé ní kọ́wù mẹ́rin bá ti di ọlọ́dún tó gbogbo wọn tó bá ní jẹ́ ní tó fẹ́ ní tọ́lọ́wọ́ wọ́n máa tẹ̀wọ́ náà ṣùtà ó rí ẹtí èkó ẹ̀ kò bá kéré Musa ní ìgbàlá tó bá fẹ́ wẹ̀ tó bá fẹ́ tán ó fẹ́ tọ̀ ó fẹ́ tẹ̀ mọ́tẹ̀ ó máa wá ibi tó pamọ́ táwọn olùrí rí wọ́n ní Anas bin Malik sọ wípé ìdá àrọ́dà kánà nàbí sallallahu alaihi wasallam ìdá àrọ́dà albaraza ذهب حتى لا يراه أحد ó ní tí àlọ́bì sọ̀rọ̀ lọ àlùmọ̀sánná bá bẹ́ẹ̀ ṣe gbọ́sẹ̀ àlọ́bì máa ń rí lọ nínú gbó títí títí téèyàn kò ní rí òun yàgbẹ́ lọ́wọ́ òun á tún bá yàn sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí wa lè rí àwọn tọ́lẹ̀tì wa béèyàn bá bu ọbẹ̀ báyìí fẹ́ tọ̀ gbogbo ẹ tó lọ́ọ́ sì náà máa rí ẹ iye ò ẹgbẹ́ àtúnṣe. Musa máa lọ síbi tó pamọ́ wọ́n bá sọ pé ẹ̀ẹ́ ẹ̀mọ́ tó ṣe Musa ó sòpa ẹ̀mọ́ pé èèyàn sòpa nǹkan tó jẹ́ ti ọmọkùnrin ẹ̀ méjì yẹn kó wá wú gan-an tó jẹ́ pé kó ṣe wú tó bá lọ títí báyìí ẹ̀kọ́ máa ń gbogbo bí abẹ́ ẹ̀ báyìí tí gbogbo ẹni tí ni tó wú wọ́n ní musa sopa wọ́n wá fi ṣe yẹ̀yẹ́ káàkiri ah musa sopa lè torí pé àwọn ọmọ máa ń lọ wẹ̀ lódò tí wọ́n bá ti lọ wẹ̀ lódò gbogbo wọn máa bọ́ṣọ wá wá òhò ẹ̀mọ́ bọ́ọ̀lù ti wá ti lọ́ bá lọ sí odò yẹn ọ̀ọ̀ni ọ̀ọ̀ni ojú ti ló fa ìdàlàmùsà táhì fásitì àrùn àti tó bá ti lójú tì máa ti ojú wa fẹ́ ṣùgbọ́n Musa máa ń tijú ọmọ wa fẹ́ fọ Musa máa kúrò níbi ìhòkúrò wọn yẹn Musa wá wọ ẹjọ́ kan níbi tó ti lọ́wọ́ ẹ̀ ó ta aṣọ síbẹ̀ ta gbogbo ẹ̀ ó wá gbé òkúta lé orí aṣọ yẹn káfẹ́kùn bá bà gbé ọmọ wa pa kẹ́kùn láṣẹ atẹ́kùn wa gbé aṣọ yẹn àtòkúta aṣọ yẹn bá ń fẹ́ ló ń fẹ́ lọ. musa kò sájáde ní pé aṣọ́mi aṣọ́mi aṣọ́mi ó bá ti lè òun ti gbàgbé fáwọn kan wà bẹ̀ níbi tó ti ń lé báwọn wá musa wọ́n wá ah, ah, ti eh, sùn ha a mọ̀ ha musa fún ìlọ ooo musa bàbá وكان وكان عند الله وجيها ọlọ́run ní musa ètò rẹ̀ wà lọ́dọọdọ́ wà ní ọ̀nà ìsáwì lọ́rí lábàlá àgbàdì ìsọ̀rọ̀ títò tó tó bá lọ́dọ̀ ni wàhálà wọn máa fún mi wọn bẹ̀ fún mi pa wọn àti àpá ẹni ẹni darúgbó ìgbà wo ni máa kú òní òní. yẹtẹ àwọn olóńtọ yìí ó ní afá kò tẹ tó lè lẹ pẹ̀lú fífi o ẹyẹ ti pẹ̀lú ọ̀dùn gan ni irọ́ ló ń pa fún ẹ báwo ò bá mọ̀ ọmọ ọba tó kà á mọ̀ màláìka ó mọ̀.

tí bá tó kọ́ wálé ayé náà rí tẹ́lẹ̀ kí wà ló mẹ́jì àwọn olóyún bí ìyọba wálé ayé kí òṣòfó kí làwọn ọlọ́gbọ̀n ti bá dé wọ́n á fẹ́ lù pa ó yá kúkú ó yá kúkú àlú ẹ̀kọ́ ni èèyàn kọ́ wá ló kó torí pé èèyàn kú ìyẹn wá kàn màláìkà ibi tí àwọn èèyàn ti ń sọ fún pé èèyàn kú fún wọn màláìkà kú dé àdúgbò ẹlòmíì kú dé láàrin wọn òun kọ́nà láti jẹ́ ìrìn kọ̀kọ́ wa ọlọ́run ní ẹ̀rọ sí ìfọ́lá ìrìnsà mọ̀nà mọ́ríàmà nígbàtí ìrìnsà mọ̀ mọ́ríàmà náà tó fáwọn èèyàn yàbá ní ìsọ́rọ̀ ẹ̀yọ́ ọmọ ìsirẹ́ ẹ̀yà aláìgbọràn tó pọ̀ gbogbo àwọn àlọ́bí tó lọ sí rọ́tẹ́lẹ̀ ń pa wọ́n ọlọ́run ló ń bá ẹ̀ gbọ́rọ̀ sílẹ̀ èmi náà ti dé o èyí èmi náà tí mo dé bí wọ́n bá ti sọ fún mi ló kígbe pé òjíṣẹ́ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ní òun èmi náà wá sọ fún yóò mo sọ ọdún kọ́ ìlú máa ń lẹ́yìn náà yàrá yíyá kí láti àwòrán ti wà mo bá ṣe rọ iṣẹ́ tí mi mú wa àkọ́kọ́ bẹ̀ mo sọ ọdún kan mo wá jẹ́rìí máa ń lẹ́yìn náà yàrá yíyá olóbi wá sáájú mi yẹ táwọn mo wá sọ fún yín kó lòlòlò tó wà mẹ́wọ̀n. ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد nínú iṣẹ́ tó lọ lọ́rọ́ ni òun ni kí tí wá sí fọ́ọ̀mù yìí kí n fún yín ní ìró òdòdó mo bá ṣe rọ ìró òdòdó ni ó dídí àlọ́bì Muhammad ìlú lónìí pé àlọ́bì kan pọ̀ lẹ́yìn ìlú Ahmad orúkọ ẹ̀mí kí ni Ahmad فلما جاءهم ya قالوا ọjọ́ tá ló fi wá sí ìjọba jìnnà pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú àwọn ẹ̀rí tí àlọ́bì ìsá ti sọ fún wọn tí ti sọ fún wọn pé táwọn ìyẹn bá ń bá wọn kọ́kọ́ báyìí ìbá ìlà rẹ̀ nínú ẹ̀ òun ni ní àlọ́bì sọ̀nà náà báyìí bí kí ó wá bọ́ọ̀lù kọ́kọ́ lára ó wà ní ara lórí sọ̀rọ̀ bí ẹ̀yìn ẹ̀ báyìí wọ́n wá bọ́ sí kẹ̀kẹ́ ọ́ọ́tàbù yìí wọ́n kọ́ níbẹ̀ lá ó ti wà bẹ̀ pa ní òun ṣe pé bóyá ọ̀nà ṣe ilé kan ọ́ọ́tàbù nàbì yìí ó pé ìgbẹ̀yàwó àlọ́bí ọlọ́run bí báyìí náà àwọn wọ́n lọ bá lórí sọ́mọ àlùmọ̀tẹ́lá láti máa bí lóríṣiríṣi ìbéèrè wọ́n ní ìbéèrè mẹ́ta kan wà ìlọ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pàdán bí ọlọ́run yóò máa mọ̀ wáyà alúnaka àríwó ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹ̀mí wọ́n wá lọ bí àlọ́bì nígbà kan tó dé ọlọ́bí fánọ́bì láńsà wáyà alúnaka àríwó èrè àlọ́bì wọ́n ti ń bọ̀ wọ́n fi wá béèrè nípa ẹ̀mí. قل كونوا بالأمر رشيد وما أوتيتم من العلم إلا قليلا ìrì àlọ́bí lọ́ bá ti wá béèrè sọ fún wọn ní àmì rọ́ọ̀tì tó kéré ni. ويسألونك عن ذي القرنين wọ́n tún kọ̀ wá bí wà lọ́dún tó para kó ní kan tọ́ pàǹdìlá gbogbo ilé ayé lẹ́yìn tíráfùdé ọba fìlí ọba orílẹ̀-èdè ilé àlọ́bí ọmọ tún béèrè lọ́wọ́ ẹ̀ torí wọ́n ti sọ fún ọ ẹ bá ti béèrè léèrè mẹ́ta yẹn lọ́wọ́ ẹ̀ tí ò bá ti gbà òbí jà lọ́bí ọlọ́run kọ́tọ́ wá débi ọlọ́run ti wá sàlàyé fáwọn ọ̀bì ويسألونك عن ذي القرنين وما بيلقى ذو القرنين قل سأتلو عليكم منه ذكرا ọlọ́run ìyàwó mi sọ fún wọn wípé sàátìlú àlékún nínú ìdíkìrọ máa sọ fún yín díẹ̀ nípa zulukọ̀ọ̀mẹ́ àdọ́bí wá ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀dùn dé zulukọ̀ọ̀mẹ́ wọ́n tún bí àdọ́bí sọ̀rọ̀ bá àyẹ̀wò sọ́dà nípa àbùrìkà أم حسبت أن أصحاب الكهف والرحيم كانوا من آياتنا عجبا ومن وجه وأصحاب الكهف أم حسبت أن أصحاب الكهف والرحيم إلا نرجو ونور أو أصحاب الكهف àti الرحيم ìyẹn ni gẹ́gẹ́ bí wípé kọ́ sọ pé kọ́mi plan àwọn kìkìyà ojú wọn máa min ayati na ajaba ìrí àlọ́jọ́ orí nínú àwọn àmì wa tó wọ́n sí ní kàyéfì ni أَحَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا fún wọn awa àwọn ọmọ wọ́n sá kéèké náà wọ́n sábọ̀ sí ilé ayélujá náà kíkọ́ làwọn Yorùbá ti bá ń pè lọ kí ayére mi já àwọn inú àpáta abẹ́ àpáta ẹ̀rẹ̀ tó ní máa wà bẹ́ẹ̀ bí wọ́n sábọ̀ sí tó wọ́n ti ṣe tẹ́lẹ̀ pé ẹ̀jẹ̀ kan máa ti fọ́ ká máa ti fọ́ kò yá wọ́wọ́ fáwọn ọmọ yìí wọ́n lè máa lọ pọ̀ sí ó yẹ jẹ́ sí ìjọ̀dẹ́ àwọn ìdí àdúrà lùkà ti fàkọlù rọ́bànà àwọn ọmọ ìbẹ̀rẹ̀ fi ṣe àdúrà àti nàbí ládùúgbà rọ̀hmà wáṣàlù wa òwò náà wàhálì ìlànà mi láàmì náà rọ̀ṣàdà ìwọ náà wá kó wa ní kọ̀ọ̀kan òkè ìlọ́wọ́ àlọ́bì àlọ́bì bá sọ gbogbo ẹ̀rú wọn nígbà táwọn fi gbọ́ fún wọn àrínú wọn man áàmán ẹ̀tọ́ gbàgbọ́ a sì rẹ́ lómi mú wọn kápárọ̀ òní lọ́nì darí ìnáwó làtà irun ìdọ́ni mọ̀ánàmù májòlóòrùn wèrè ni ṣùgbọ́n lẹ́yìn tó bá ń kọ́ ń kéwù tàbí ẹ̀rí kan wèrè tó ń kéwù orúkọ tó pe ànábì nìyẹn torí sí wàlámà já ahúrú ìgbà jìnnà sí kọlu hàdá fi ṣòro lórí bóòlù tó máa rí lórí ara tiẹ̀ náà gbogbo tí yọ pé ọdún gbọ́dọ̀ ní yọ gbàdá láyé ó ṣe àlàyé ẹ̀ títí tí ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ó sọ títí ó ṣe wá ń sọ yẹn wọ́n wá ní àgbọ̀ inú ti ẹjọ́ àti ìgbàdùn fẹ́ ọlọ́run ẹ̀ ṣeun wọ́n ti ẹ̀kọ́ rọ̀ mi ó wá parí gbogbo àlàyé yẹn tó pátápátá gbogbo tó tó fún alátàárọ̀ gbogbo ẹ̀dá gbọ́ ṣùgbọ́n kò wúlò bóòlù ló ti máa fi jọ̀wọ́ ọ̀nà tó wá tó bá tó ti gbé pa sí ṣe sùúrù kàmà sọ́bàrọ̀ olùlàzùn ní lọ́rùn sórí gẹ́gẹ́ bí àwọn ọ̀sá ọdìtú ẹ̀yíṣà ọdìtú nuwa ọdìtú alẹ́kọ́ Ibrahim ọdìtú bala tàbí àjíríyàwó ọlọ́run ìyàwó ìbá kọjú ojú ìṣàlàyé fún wọn a máa wẹ̀ pé wọ́n gbọ́ كأنهم يوم يرونها لم يلبثوا إلا ساعة من نهار ọlọ́run ti wọ́n sílẹ̀ ti sùúrù pẹ̀lú wọn bá kọ̀ gbogbo tó sọ fún ọmọ ní ọjọ́ tó bá rí láì sáà wọn là wà lójú wọn gbogbo fíìmù tá a ti pè látọjọ́ lọ́sí ti wá Gbogbo ayé tó bá wọn pé ní ayé àlàájú alálẹ́fẹ́ agbọ́dọ̀ ní pinnu bí yóò bá ní pinnu kò sí bó ti fẹ́ rí ṣẹ́ṣe إن أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك ọlọ́run wọ́n mú òkú lọ́sọ́dọ̀ àwọn èèyàn bá mi ṣe wá nípa àwọn èèyàn lọ́kìlọ̀ fún wọn aláàrùn ọmọ ọmọdé ní ọkọ̀bìnrin àyíyá tí a kó máa dáa fún àyíyìn lọ́wọ́ lọ́wọ́ ṣáájú tí a tó ti wá bá wọn قال رب إني دعوت قومي ليلا ونهارا lóòfò bí ọlọ́run olúwa mi ó ti ké sí àwọn èèyàn mi lẹ́yìn láwọn àlọ́hárọ́ alẹ́ àti lọ́sọ̀ fàlàkì àdílé òkú àárí ilá rírọ̀rọ̀ gbogbo wa ti tí mo ẹja ìlú fún ìbò tó ní bíbí ti ṣọlí àkọríwá fi ṣe oúnjẹ tó gbọ́bẹ̀ ìdí náà wà tó wà tó ìrìnbá ò dá náà dá sí kíkò dá ẹ̀wú ló wá fẹ́ dá àbẹ́rí sọ fánàmì ẹbí ohun ju ilá ti rọrọ wọ́n kọ́ sálọ́ọ̀lì wà ní ilé kúlẹ̀ àwọn tó kú ìgbà sí ọ̀nà ló ń kó ní gbogbo ìgbà tí bá ti pè wọ́n pé ẹ máa bọ̀ lọ́dún tó náà máa forí sí i torí pẹ́lú mi tó bá wo fẹ́ ṣe pọ̀ tó àwòrán àwọn ìṣiṣẹ́ kejì ẹ̀jẹ̀ àwọn amáṣẹ́ṣẹ́ wa ọmọ òde forí sí wa. ọlọ́run gbogbo ìgbà ti tò wọ́n wọ́n máa ń fi wọ́n ní ìtùlákò ìkólú wà ìrọ́dà tó lè kí kéèyàn dárúkọ gbogbo nǹkan ó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ la bà lérò ṣẹlẹ̀ pé kò rọrùn kéèyàn kó gbogbo ọwọ́ márùn-ún báyìí ìka márùn gbogbo àbúrọ̀rùn lè mọ bí wọ́n ṣe ní lórí gbọ́ ọ̀nà wa fi lẹ́yìn ìgbà tó ti ọwọ́ méjì wọ́n tún wá wé láwà nímọ̀ wàtàkìá òkìyàbáwò wà tọ́rù wà sábàrù ìgbàrù nígbà yí àdọ́bì sọ̀rọ̀ lọ àìwọ̀sẹ́lá wọ́n ti máa ń gbé náà nìyẹn wàkọ́ọ̀lù látàkìmá ìwúrí hàdà lùkùrán àbíbẹ̀kọ́ ni wàkọ́ọ̀lù lẹ́yìn náà sábàrù látàkìmá ìwúrí hàdà lùkùrán والقول لعلكم تغلبون وما تقول يقول لا تسمع لهذا القرآن إما قرآن بيا والقول tọ́ba tí ń tọ́kùn láti báyìí ẹ̀yẹ lọ bí orin ẹ̀kọ́ ti distraction tí ẹ̀mẹ́ tí ó tó ń ṣẹlẹ̀ ní àwọn mọ́ndì òjúbọ̀ fi tí wọ́n wò lọ láì láìpẹ́ bí ẹ bá rí àwọn orin òjò tó wá rọ̀ àfáà bá ń kọrin rere gbówáwe níwòlímọ̀ níwòlímọ̀ rere gbówáwe fólọ́dí ọkọ̀ làfà nǹkan wòlímọ̀ pẹ̀lú ìlú gidi ìlú tààrẹ wà wọ́n pé ó ti kú ọba gidi o nígbò wá ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ pátápátá láìpẹ́ yìí wọ́n wá fẹ́ sí ń ọmọ lẹ́nu ike púpè wọn lọ ka fásitì àpò ẹjí àríkùrá ń bá ọmọ yẹn kẹ́ni mọ́ka ẹ̀yẹ́ mẹ́fẹ́ tàn jẹ́ ní tẹ bá rí oúnjẹ tí wọ́n jẹ́ wò ní wọn yá àwọn oúnjẹ àwọn òní jẹjọ mọ́ èèyàn kíkan tó lọ bẹ̀rù omi ọ̀mí tí bá fi kàn mọ́ tí wọ́n jẹ́ gbogbo nǹkan náà wá sọ pé ní ẹ̀wò ìfowó ráàyè ẹ̀yìn ikú táwọn èèyàn ndọrọ ndọrọ fọ́mọ wọn ṣe òbí náà yàrá àwọn ọmọ yóò mọ kọ́kọ́ pa kòránì ẹ̀yìn tí ẹni kó wá kà wà bọ́ wà ọmọ mi tẹ bá síbò mi fún tó yẹ kó yá wà yóò tó bá lo ni tó bá lo náà wà lórí wa ni àwọn èèyàn wọ́n ti sọ ètò ní pé ẹ̀dáàbẹ̀ ká fi jẹun kọ́lọ̀ kó tó ẹ̀yìn kọ̀ọ̀kan wá ṣe àlàáìmù àlàìfẹ̀rù agbọ́dọ̀ ní pinnu pé afẹ́ ṣiṣẹ́ dáadáa bí o bá ní pé o máa ń fi hàn àmọ́ bí mo àrí sọlá ó súnmọ́ kó tó ti àjọ àtọ̀ bí àmú wọn tọwọ́ mi nígbà tí ànábì sọlọ máa ń lọ sẹ́là wọ́n fi arákùnrin kan ní kòkè làdáwùsí túù ti ẹ̀yìn àbúrò ó nígbà tí wọ́n sọ fọ́ pé làtẹ́sìmọ̀ ìlú hàn kùrán ẹ má gbọ́ kúrán ni ó ó ní sọ̀rọ̀ bá ti wá lọ ní gbòòrò bọ̀ nínú àwọn máa ń fi aṣọ méjì ní náà máa ń wé ní káwọn tó wá lọ wá rí àwọn ìṣòro sọ́dá ka kùrán ẹni òun wá ń sọ fún òun lábí tó bá jẹ́ pé nǹkan tó ṣe òdà wàá mọ̀ náà ó ní bóun ṣe lọ́ba sí etí ẹgbẹ́ kan ẹ̀rí yẹn ti ọ̀rọ̀ inú ìfẹ́ dùn ṣí i òun bá ti gbogbo etí ẹgbẹ́ kan bóun ṣe sáré yọ etí ẹgbẹ́ kejì yẹn lá tí o tọ́ ní amákọ́ ni bó ṣe lọ́ba lọ sí sọ̀rọ̀ àṣẹ láàmì aṣáájú àná ilẹ̀ yẹn lọ wọ́n aṣáájú àná Muhammad rasulullah bó ṣe gbà láwùjọ yẹn sọ òkọ́nà kó dúró sí wa bóòlù yóò fẹ́ lẹ́ni dáadáa fẹ́ gbọ́rọ̀ ẹ̀ àdánwò láti lórí gbogbo ọ̀nà náà ló máa sọ pé ẹ máa ń gbọ̀wẹ̀ lórí bí ẹ máa ń gbọ́ wà sí àwọn àkóòrí sún náà yẹn o wọ́n máa sọ pé ọmọ pé kẹra míìkì míìkì mẹ́fà kí ẹyọ fún ya pé ọ̀nà tó wú ní kékeré nìyẹn o ẹyẹ má lọ́dọ̀ ẹ̀ lọ àhà nígbà kan tó yẹ pé mọ́nà àbámu náà sí من أسلوب استقبالي تعمل في تلالاتي لولو ìyáàrẹ̀ ìyáàrẹ̀ ìyáàrẹ̀ lẹ́yìn lọ́nà bá rẹ̀ ṣe tó pọ̀ yẹn tó wá sọ pé ó fẹ́ pa òbí ẹ̀ mi tó kọ́lọ̀ fún wa ṣe kò ń bẹ dáadáa a gbọ́dọ̀ nípinnu lórí pàtó ṣiṣẹ́ tàbá wá nípinnu kí ló fẹ́ tẹ̀lé lẹ́yìn bàtà bá ti dúró tó ń dá lọ́nà á mo máa ṣe kó fẹ́ ṣe sún títàmí lọ́kọ̀ títàmí ní pé títàmí náà ti rí kí ló ṣe ó wà lé àtàfà Adam lọ ó wà bí ẹ̀jì tánù ní pé ah inshallah inshallah ìmọ̀rù rí ẹ̀ kò ní dání káwọn títàmí ní gbogbo ìmọ̀ náà ní ah, kọ́ọ̀bù rí ẹ eh, ìtàmùsùmọ̀ yìí náà ó pọ̀ ju táàmì ní kékeré tó parí sùkúù báyìí gbọ́dọ̀ lórúkọ pàápàá jùlọ ìdílé haúsá mo ti ń kẹ́kọ̀ọ́ kò fẹ́ tó máa ní má lòlù kọ́ ọ̀gbìn àbí bẹ́ẹ̀ kọ́ ló ti ta àbùsùmọ̀ yìí náà àbómi lọ tí ó wà bẹ́ẹ̀ náà ẹ̀hẹ́ ó já gbọ́n kan tá a tọ́ yàrá mi èwo fà yìí bẹ́ẹ̀ ó gbọ́n tá a sọ ẹ̀hẹ́ èwo fà yìí bẹ́ẹ̀ àbí. àdúgbò fine ṣó fine ọlọ́ àbí ṣe rọrùn ọlọ́ àbí rọrùn tí ó ti yé kẹ́nu mi náà kọ́ ìdáhùn lè tèmi lè tèmi mi ní máa parun jẹ mọ́ èmi ni màá máa ṣí àwọn èèyàn fún òun nílàjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ká ní strong determination lórí pàfẹ́ ṣe dáadáa ó ní tá a bá ti tàbá lè ṣe àgbàládá mẹ́wàá tí ọba ti sáàmù tó fẹ́ sáàmù tí ò bá ṣe àgbàládá kan tó bá ṣe agbẹ̀ṣẹ̀ kan kọ́lọ̀ tí wá ṣe kò gẹ́ra lọ akùnà kan lè hádà asàtìláàrí wà lápẹ̀rẹ̀ tẹ̀sílù nígbà gbogbo wà sí ìwọ̀n sí asàlámù àríkún wà rọ́pùtù wà wà bá ọ̀tà tó ọba rẹ̀ tó dìbò rẹ̀ ẹ̀kọ́ àdúgbò ìṣẹ́ àwọn sáré tó ní bèrè. وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين